واتقوا الله كما يكرر في كل خطبة أنه يجب على المسلمين أن يتقوا ربهم واتقوا الله فيما يعلم الناس واتقوا الله فيما لا يعلمون واتقوا الله كما ينبغي أن يتقوا واتقوا الله في سكونكم وحركاتكم واتقوا الله حتى يعلم في السماء أنت من المتقين اعلموا أن العاقبة للمتقين ومهما وصف الله عز وجل الخاسرين في كتابه لا يكون فيه من المتقون واعلموا أن الله يحب المتقين تقوى الله سعادة في الدنيا والآخرة تقوى الله نجاة في الدنيا والآخرة تقوى الله فلاح في الدنيا والآخرة ولا ينجو من عذاب الله وكربات الدنيا والقبور ويوم الحساب إلا المتقون إلا بتقوى الله اعلموا أن من حكمة الخلق أن الله عز وجل خلق مخلوقاته لحكمة عظيمة كل مخلوقة خلقها الله لحكمة عظيمة حتى الحيوانات ولا سيما الثقلان إن الله عز وجل صرح بهذه الحكمة في محكم تنزيل بآية قال وما خلقت الجن والإنس إلا ليعبدون اعلموا أن الله أرسل رسله سبحانه وتعالى ليشهدون إليه فقد قال رسول الله صلى الله عليه وسلم في الصحيح إن الله يسخط لكم الصلاة ومما ذكر النبي صلى الله عليه وسلم قال إضاءة المال أن يضيع إنسان ما رزقه الله سبحانه وتعالى فيه وكيف يضيع الله عمله بنفسه ولقد حرمه على عباده قال الله عز وجل في حديث الكرسي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظلموا هناك من الأمور جعله الله سبحانه وتعالى على نفسه المقدسة حراما وجعل كذلك بين العباد حرام ولتعلموا أن الله لا يخلقكم عبثا ولا يترككم سدى بمعنى لا يأمركم ولا ينهاكم ومن رام أن يكون في هذه الحياة يتمتع بنعمة الله ولا يعبدوه ولا يعبده فهو في خسارة عظيمة وليعلم أن الله عز وجل من أبغض شيء إليه أن يشرك في عبادته سبحانه وتعالى قال الله عز وجل في سورة النساء وما خلقت الجن والإنس وما إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ولعبادة الله سبحانه وتعالى وعده أمور من الفوائد منها يمنع الخلود في النار ويجعل وهو سبب قبول الأعمال كلها ويخفف الله به المكاره في الدنيا وأصحاب التوحيد أم هذا العزة والسرور نسأل الله أن يجعلنا من المتقين ومن الموحدين أربكم الله وبا أتروا عليكم كاتب يكون إن شاء الله محمد صلى الله عليه وسلم وعلى النبي أطعم الصحابة وبنتك لي النبي الله جاوى النوى عباد الله يا الله يا بير الله ìbẹ̀rù ọlọ́run ni ànábì máa ń fi ṣe wáàsí kódà rí nínú àwọn àáfáà ẹ̀sìn láwọn tó ti kọjá lọ kúrú òní ti pẹ́ láti bí one thousand three hundred years ago tí wọ́n kọ sínú tírà àwọn wípé èèyàn gbọ́dọ̀ ṣe kútúbà nínú orígun kútúbà ò ní pé ìbẹ̀rù ọlọ́run gbọ́dọ̀ wà bẹ̀ nípa kó fáwọn èèyàn. ìgbé gbọ́dọ̀ bẹ́yẹ̀ ò bá ṣe nǹkan míì nínú kútúbà ju pé ìtakùnlọ́ àìtakùnlọ́ ti kútúbà wàhálà ńlá ìlàwẹ̀. kaliba mọ̀ pé ní gbogbo ọjọ́ júmọ́ à nínú súnà náàbì sòrúdò rẹ̀ bá kógun mẹ́bà ìgbé sọ̀rọ̀ yẹn ẹ̀bẹ̀rù ọlọ́run ẹ̀bẹ̀rù ọlọ́run ọlọ́run adójú kọ Muhammad ọlọ́run á ní yá ayọ́ yóò ìwọ yóò ti bẹ̀rù ọlọ́run àwa ní pé ajẹ́ pé bẹ̀rù ọlọ́run yẹn gan-an ìkápá ọmọnìyàn tí ọlọ́run ọba dá ibi tọ́lọ́run fẹ́ kó bẹ̀rù òun dé agbára rẹ̀ ò lè ka débẹ̀. torí bọ́lá ń sọ níbòmí wípé subhanahu wa ta'ala àwọn àfáà ní ááyà tọ́lọ́ sọ pé yá ayọ́ na ámọ̀nà sápòlọ́ àhákọ̀tù kọ́ọ̀tì yìí àwọn sàábé sunkún nígbà tí wọ́n gbọ́ wọ́n sì lọ bá náà pé láà yẹ̀tẹ̀síò ìsánú ayẹ̀tẹ̀kẹ̀yà lára hakọ̀tùkọ̀tì ìdóòlì fún àmì tọ́lọ̀ fífún yẹn hakọ̀tùkọ̀tì kí ni túnmọ̀ hakọ̀ ẹbẹ̀rẹ̀ ọlọ́run ní bọ́lọ̀ ti tó àmì kò sẹ́ńtọ́ lè bẹ̀rẹ̀ ọlọ́run bọ́lọ̀ ti tó ìta lè ṣe ni gbogbo ilé ọba ilé bẹ̀rẹ̀ ọlọ́run bọ́lọ̀ ti tó àwọn kíni kan míì wà tọ́lọ̀ fẹ́ kí yẹn ti láyé kàtí yẹn nílé ṣiṣẹ́ èèyàn nílé kò sí nǹkan ìdùnnú tí ó ṣẹlẹ̀ sí yẹn láyé tó yẹn ọlọ́nsọ́nà wàlíyẹ́bùkú kẹfìrà wàlíyẹ́dìhákù kọ̀lélà wàlíyẹ́bùkú kẹfìrà jẹ́zá àǹdí máa kánú yá malú ẹ̀sùn ẹkú gidi kẹsì mọ́jẹ̀kẹ́rin yóò pọ̀ kò lè jẹ́ ẹ̀sán fún àwọn kẹfẹ́ ìṣe níṣẹ́ so bẹ́ẹ̀ bá ní kí ọbẹ̀ ọlọ́run ní hápọ̀tù pọ́ọ̀tì agbára ìyọ̀ká wọn lánàá ní wọn sọ fún àwọn tàbí pé ah, ọlọ́run ọmọ àlẹ́ iná lọ́gbàlá àwọn òjijì ìtọ́jú kù fẹ́yìn ní kẹ́sọ̀ pé sẹ̀mí ìnáwó àtọ̀ àmọ̀ tí gbọ́ àti gbà wọ́n bá ní tẹ̀lé ní ọlọ́run tẹ̀ wàá sọ ayé mi kalẹ̀ pé pàtàkùnlọ́ àmọ́sàtọ̀ àtún. ẹ wá rí o tí a bá ní ká gbé bẹ̀rù ọlọ́run kó ibi tá a gbé sí tẹ́lẹ̀ ibi tá a wá gbé sí yìí eléyìí náà wàlá àwọn díẹ̀ náà lè rí ṣe mọ́sàtọ̀ àtún. ìṣòro ẹlòmíín náà àìgbọ́ lárúbáwá ó ẹ̀sìn ọlọ́run ọba tú sọ́pẹ́ ní ìsìtọ́ wà ní pé kó mọ̀ sẹ́kùn kankan tó ní kápá láti bẹ̀rù ọlọ́run tó lè fi bẹ̀rù rẹ̀ ó ní mọ́sàtọ̀ àtún. àwọn ará wọn ní ìwà ni ìwà sí ìbàjẹ́ ni ọlọ́run nígbà tákù láàmọ́ sàtọ́ àtún àárí ìsàfáàtà ó lágbára ilé yìí ó ní túmọ̀ tọ́lọ̀tọ́lọ̀ sóòtù bákọ́rọ̀ wípé ọlọ́run ní láyé kálífù lọ́wọ́ náà ilá wúsà àhá ni ẹ tọ́lọ̀ bá fi ní kẹ́ ṣe àbíkẹ́ mọ́ ṣe ó mọ̀ pé òun ti dá mọ́ yín lára kẹ́ lè ó ti mọ̀ pé ẹ lè kápá àti kódà ó sọ̀rọ̀ ní pé ní ìfún yín tán gan subhanahu wa ta'ala so dandan ni kí oníkálukú wọn wọ̀rẹ̀ kọ́lọ́ sọ fún ẹni pé yá yọ nàbí yóò tẹ́kì lá ẹ̀rẹ́ ànábì bẹ̀rù ọlọ́run wà látúntẹ̀ ìkáfẹ́ iná wal munafiqin kò sí bí àwọn kẹfẹ́ èyí ti lè ṣe tó láyé wọ́n jẹ́ tí wọ́n ń ṣe ó wù ẹ̀ wal munafiqin kì í sẹ́ kan ọlọ́run tó wala in atita alladhina utul kitaba bi kulli ayatin mattabi'u qibla tashkil gbogbo ẹ̀ tó ń kó fáwọn kèfèrí christian tó wà ní fámìlì rẹ̀ yẹn kó ka kùránì lágòkè pé kò gbọ́ lárúbáwá ni wàhálà ìtọ́ bá gbé yẹn dáadáa sí ni yóò gbà kò ní gbà wala in atita alladhina utul kitaba bi kulli ayatin mattabi'u qibla tashkil kò ní tẹ̀lé ọ wà má anta bitabi'in qibla tashkil tí wọ́n lè tẹ̀lé wọn ni wọ́n máa ba'duhum àwọn tó jẹ́ rìdíìmù wọn ní lọ winners níbi tí wọ́n lágbára àti tí wọ́n náà lè wá tẹ̀lé ọ wọ́n lẹ́yìn ní tàbátà àwáhù ṣùgbọ́n gbogbo àtọ́lọ́wọ́n bá fẹ́ bú wọn yóò ní fẹ́nu ni wọ́n ń lò wọ́n lẹ́yìn ní tàbátà àwáhù min ba'di ma ja'aka mina al-'ilm innaka idhan lamina adh-dhalimin tó bá ilé tẹ̀lé wọn tó gbé kùránì kalẹ̀ lẹ́yìn ọlọ́ni wà ní hukum ahlil injili bima anzala Allahu fihi ẹ̀yin tí a sọ injili kalẹ̀ fún tẹ́yìn pé báyìí kìí báyìí injili ń tà sọ̀kà láti sọ́mà bima anzala Allahu fihi ẹlú tó wà ń bẹ̀ bẹ́ẹ̀ bá nígbà tó wà ń bẹ̀ ọlọ́ni ọlọ́n pàyà ẹ̀kọ́ ọmọ ńlá bíi àkọ́bí máa ń sọ́lọ́ lọ́wọ́ fún ọ̀wọ́lá ẹ̀ka mọ̀lẹ́ fásitìpùs ìfèrí ní ìdá ìwà ti tẹ̀lé tọ́lọ̀ ní ẹ̀sìn nínú òwe gan ọlọ́n tó sọ ọmọ mi níbi ń bẹ̀rù ọlọ́n wa kọ́ntínú fanabi sọ̀rọ̀ sọ́run wa ń zẹ́lná ilé kàlìkìtà lọ́bìl hàkì mọ̀sọ́dì kan lè máa bẹ́yìn ẹ̀yẹ́dẹ́ má bí dára pẹ̀lú afẹ́sọ́ ní báyìí kábíyọ ọdún fáwọn christian kì í ṣiṣẹ́ rẹ̀ kùránì ni kó jẹ́ ìpìlẹ̀ tiẹ̀ ó ṣeé ṣe èèyàn lè wò ó níwọ̀nba bí èèyàn ṣe lè wò ó láti wá sọ pé ó dá ìbàjẹ́ wà nù wẹ̀yìn ìṣèwọ̀ àmọ́ mọ́jọ jẹ́ mùsítẹ́gìl níta fún wọn yìí ó tó láti sọ fún wọn pé orí ìbàjẹ́ ni wọ́n wà lọ́lọ́n sọ lẹ́yìn rẹ̀ subhanahu wa ta'ala wà látẹ̀pẹ́ bẹ̀ àwa àhùn àmàjá àkàmínà alhaq ó sì gbọ́dọ̀ tẹ̀lé fẹ́nu wọn pẹ̀lú òsìkú sọ́nbẹ̀ náà tó repeat ní péjì ẹnu sọ́rọ́tù máìdá náà wà látẹ̀tẹ́ bí àwa àhùn láti gbé yíwa pé olúwọba dẹ́dà mọ̀ subhanahu wa ta'ala sallallahu ọlọ́run ọba dẹ́dà subhanahu wa ta'ala kò lè dá wa lásán o inna Allaha la yakhluqukum abasa ọlọ́run lè dá adúrú tí ń bẹ lára wa kò lè jẹ́ fún eré ẹ jẹ́ ká wò lápẹẹrẹ bá a ṣe wà yìí a ní oríṣiríṣi system lára wa nervous system digestive system circulatory system oríṣiríṣi system ní àwọn tí wọ́n nímọ̀ tí wọ́n lo ọdún tó pọ̀ tí fi ń study eh, fíìdì kọ̀ọ̀kan nífẹ̀ẹ́ nìkọ̀ọ̀kan bẹ́ẹ̀ àgbà wípé ibi nervous system lẹ́nu báyìí ti rí àwọn pọ́fẹ́sọ ìmọ̀domi ní kẹlọ àwọn kìíní kan eh, oníkẹ lọ nínú gbogbo nǹkan tí ń bẹ lára ọmọnìyàn nìkan kódà nù tí wọ́n sọ ni pé tán bá mú cells tó wà lára ọmọnìyàn tán bá náà báyìí ó lè tó yẹ kìlómítà báyìí lára èèyàn kan gbogbo ẹ̀ sì ń bára wọn ṣe kò sí gbọdọ̀ ṣiṣẹ́ ọlọ́run wa dá gbogbo eléyìí kí wọ́n wá máa mutí ọlọ́run ọ̀hún ló wá subhanahu wa ta'ala ló wá sọ fún nàbí sallallahu alaihi wasallam bí ká nàbí sọ fún wa wípé inna Allaha yaskhatu lakum salat ọlọ́run mọ̀ bínú sẹ́ni tí bá ń ṣe ìkan nínú mẹ́tẹ̀ẹ̀ta ìka tó wá sẹ́ni tó bá kó mẹ́tẹ̀ẹ̀ta ìpapọ̀ kí ìlàwà kọ́ rẹ̀ ń tọ́ pé tó bá gbọ́rọ̀ níbì kan yóò lọ sọ níbi kò lè bà dá lálẹ́ láàrin àwọn èèyàn á wọn sọ̀rọ̀ wà láàyè tí bá ṣe dáadáa yín ló jẹ́ káwọ́ gbé báyìí òfò ní orí bú ni qila wa qal wa kathratu su'al àbí kéèyàn ó jẹ́ gbogbo ilé ayé rẹ̀ yóò máa tọrọ ni kéèyàn máa tọrọ kathratu su'al kò sí nǹkan láyé rẹ̀ àfi títọrọ òun tiẹ̀ wá sí nǹkan kan pé àà ah, ah, ah, tiẹ̀ wá bá mú káwa náà wá jẹ́ pé ṣé gba bára làwọ́ wá gbé láyé tiwa ni kò sí ti jẹ́ bẹ́ẹ̀ yóò ní à ọlọ́run dáwà kankan àwọn ọmọ tọrọ ń ni so àṣírí àwọn afá tó tú sí kathratu su'al kéèyàn máa béèrè béèrè tí ò bọ́pọ̀lọ́ wọn gbàtánàbí ó parí àdíṣe sallallahu alaihi wasallam anábíwá ní wá ìdọ́ atul mal ẹ̀ntọ́lọ́run bá bá fún ní oore kan kó wéṣì ẹ̀ ẹlòmíì ọlọ́run ti fún ní enough of opportunity láyé ó ti wéṣì ẹ̀ ah bá a ṣe pọ̀ tó lé ayé billions of people tí wọ́n ń bẹ ọlọ́run wá fún opportunity ó sì wéṣì ẹ̀ tọ́lọ́run bá wá sọ pé lára tó ń fi wọ́n bínú sẹ́dá rẹ̀ ní ìdọ́wàtòlè máa tọ́lọ́run bá ní wàá dá nǹkan tó tó báyìí tí wàá jẹ́ àbàtà yóò kà dá lásán pé káwọn èèyàn lè máa mutí yóò kà dá lásán káwọn èèyàn lè máa ṣèbàjẹ́ lórílẹ̀ tọ́lọ́run lè dá bẹ́ẹ̀ subhanahu wa ta'ala ọlọ́ni àlè ìdáyín láìbí ìlérí ládáyín fún ọ a tó bá jẹ́ eré ni ọ̀dọ̀ wa lè rí yẹn ò bá ti bẹ̀rẹ̀ inú sánmọ̀lẹ̀ bá ti kọ́kọ́ máa gbọ́ pé àwọn mọ̀lẹ́kà àkódà wọn ń dáńtí alọ́wọ́ báyìí àmọ́ ẹgbọ́ ò kẹ́lí mọ bẹ́sìn ti lágbára tó ọlọ́run bá dá àwọn mọ̀lẹ́kà kò sì sí àyè fún àfúrì جاء في الحديث قال رسول الله صلى الله عليه وسلم حطت السماء وفق لا أن تحط ما فيها موضع أربع أصابع إلا وملك ساجد فيها Ànábì ní sánmà sallallahu alaihi wasallam sánmà ń gbin gbígbé sánmà yìí kí ló fà kò sí àyè tó lè gba ìka mẹ́rin màlẹ́kà báyìí àfi kí màlẹ́kà kan forí tó lè gba ìka mẹ́rin báyìí àyàfi kí màlẹ́kà kan wà mẹ́ tí forí kalẹ̀ fọ́lọ́run

fàínà lọ́nà láyà mọ́lú àtà tàmọ́lù ẹ̀yìn ni ó sú ìṣọ́lọ̀ torí kí ló parí gbogbo ẹ̀ wà máa khalaqtul jinna wal insa illa liya'budun ìdí mú wulẹ̀ dáyín fún ìdí kíkẹ́ níbà ní ṣọ́ọ̀bù àpé ah, àwọ̀lá ah, ẹni yìí ó mọ ai gan ìdí torí ẹ̀ ah, ẹni yìí àkódà cloud ni gbogbo nǹkan ló mọ̀ nǹkan ìdí torí ẹ̀ tó mọ̀ ọ́n kí tí ó sì kàwé kò lọ skúù kò sí kankan rí ayé ṣùgbọ́n lè kírun ẹni tó wá ní gbogbo sàdúgbẹ́ tí yẹn máa ń níjú ilé ayé àmọ́ kò márùn kí èyí tó márùn kí lọ́dá lọ́dọ̀ ọlọ́run jùlọ tó wá sì jọ gbìnà òkè àmọ́ ìyàlélé yóò jẹ ilé oṣù jẹ̀kẹ́ wípé owó èsì ọpọlọ kí nìdí òun máa gọ́ yàtọ̀ hikmatul khalq ìtọ́lọ̀ nítorí ẹ̀ dáyàn wà máa khalaqtu lil jinna áyà tí ò sí parí ń wà máa khalaqtu lil jinna wal insa illa liya'budun

وهو عبادة الله وحده قسم الله بالونك ولذلك فوائد لا تحصى وقد دل على ذلك وتفاضلت الآيات القرآنية والأحاديث النبوية المستفيضة على عبادة الله وحده ó ti pọ̀ bí o bá ka kùránì gbogbo bí o bá nu kùránì yẹnyẹn yìí o lè káyà kan tí o ní tọ́ka sí pé àfikà sí ọlọ́run ọba lóhun ní ká ṣoṣo subhanahu wa ta'ala ibadallah <clears throat> tó bá jẹ́ pé káṣí náà ló nìkan tó rọrùn tó bẹ́ẹ̀ ànábì ò ní ìdí twenty three years láti jíṣẹ́ o láìpọ́ ọmọ nìyàn ní bọ́m̀bẹ̀ pé àkọ́kọ̀ọ́ wá pé ah, ẹ̀sìn lọ́nìkan so ọlọ́nìkan ní kámọ́sì kánábí ó sì mọ́ lọ ní kò yẹ kí yẹn gbọ́nà jí sí sáwà sí ọtí ìrìn sàlàyé ẹ̀sìn ẹ̀tọ́ wà tó wá báyìí ọlọ́run ló rán mi sí ó sì ní sọ fún yín pé ẹ bá ti sìn mí ẹ gbọ́dọ̀ sí nǹkan mí sàlámù àlékún kọ́lọ́ kánábí sì wà lọ kó tún lọ lú mi kó tún lọ jíṣẹ́ ẹ̀ báyìí tútù àwà yóò fẹ́ kárí àmọ́ ọlọ́run ní kó jókòó ti àwọn kàmọ́jáàmì hadithi musnad wọ̀fí musnad eh, bin shayba àwọn tó kọ́kọ́ gba islam méje ni wọ́n wà mọ́kà fún arba ina sana ọdún mẹ́rin ni wọ́n fi dúró tẹ́lú mi ò jọyìn wọn wọ́n sì fi àjẹ wọn àwọn yìí ànábì sì ń tú islam fún wọn àwọn méje ni first set of people wọ́n wọ islam nabiyu alayhi salatu wasalam abubakar siddiq radiyallahu anhu suhaib bilal Ah, Suhaib Bilal Ammar bin Yasir wa ummuhu Sumayya àtẹnìkan tí ti rántí rẹ̀ báyìí àwọn méjèèjì yìí àwọn ni wọ́n gbọ́gba Islam lẹ́yìn náà Abdurrahman bin Awf bẹ̀ sí khilafu wà pé sáàdùn náà bí wàá kọ́sùn ẹni ẹlẹ́kẹ̀ẹ́ gbogbo àwọn tá à ń sọ ìpáwátá kò sí ìyá because two four ten years tánàbí bẹ̀rẹ̀ sí jíṣẹ́ kò before ten years ìgbà tó di ọdún kọkànlá ló tó lè al-Isra wal-Mi'raj náà tó wá sọ nípa ìrun fún so torí pé ọlọ́run fẹ́ kó jẹ́ pé àkọ́kọ́ gbọ́ yé náà pé kò gbọ́dọ̀ sí nǹkan kan nígbà àyàwó àjò ń lọ Allahu akbar kabira kí ẹni kankan ò gbọ́dọ̀ ní nǹkan míì min khawfin wa mahabbatin wa ragbatin wa fi kulli ma yu'badu Allahu bi gbogbo téèyàn máa bá fi máa sin lọ́hùn ẹlòmíì gbọ́dọ̀ sí nínú gbáàyà ìyàn pé áà ah, wàláhì ọ̀rọ̀ ilágbára òhè àwọn ayé kádàrá padà rí wọ́n dé yìí o èyí ó kàn bọ́ tapó ní islam gẹ́rẹ́ ni méjì ni ọlọ́run pín kápá ọmọnìyàn sí gbogbo tọ́lọ́run dá ọ̀nà méjì ló pín sí pẹ̀lú kápá ọmọnìyàn kì í tápẹ́ èèyàn ò ká kò sí bí èèyàn lè tètè àti tọ́lọ́run fi àwa sí sábàbí àpéyàn lè ká sábàbí wà bẹ́ẹ̀ nínú tọ́lọ́run fi àwa sí sábàbí ẹ̀ subhanahu wa ta'ala

am indahumul kitab fahum ọlọ́ni àbí ìwé yẹn àbí ìwé yìí àbó líìkì sọ́dọ̀ tí ẹ ti rí ìwé yìí kò sẹ́ni kankan òrí mọ̀lẹ́kà kankan òrí umul kitab bí bẹ́ẹ̀ lọ́wọ́ láwùl mahmud ìdá ọlọ́run kankan òrí rí àbọ̀lọ́ so ìyapa iná bẹ́ẹ̀ pé <clears throat> sọ́lọ́ máa ń yí padà táì tó mọ́ báyìí lè wà torí jọ́lọ̀ subhanahu wa ta'ala so kò lè yí torí ẹ̀ ni àwọn ayé àfi wá tọ́ka sí pé èyí ò ní yí àmọ́kà ń bẹ́ẹ̀ lọ́nà márùn tọ́lọ́ mọ́ gba kọkádàrà ìkan bẹ́ẹ̀ tọ́lọ́ mọ́ ń jù sáwọn màláíkà èyí tá ń pè ní tẹ̀kídírù làázálì nìyẹn àti sánáwí èyí tọ́lọ́ mọ́ fáwọn màláíkà ní gbogbo ọjọ́ ọdún lé látòlù kọ́dírì pé lágbájá tí ó tẹ̀lẹ̀ sí láyé rè wọ́n ní yíyí lè báyìí ọlọ́run àmọ́ fi yẹn tàdánwò yíyí lè báwọn aha àmì ìdí ń bẹ lọ́dọ̀ ọlọ́run kò sẹ́ni tó ní kápá rẹ̀ kẹ́nìkan wá lóhun sin lọ́hun mùsùlùmí lòun àmọ́ ẹnìkan àwọn kan ló pa kádàrà wọn dàbó sí wáyé kódà dókítà lòun ò bá di tẹ́kítọ́ òsì fọgànáìsà báyìí dókítà lòun ò bá padà di wọ́n ti rí nínú kádàrà wọn pé dókítà lòun subhanallah kò sínú o abẹ́lọ́wọ́n bá aláà kò ṣe wá lẹ́ni tí الحمد لله رب العالمين الصلاة والسلام على رسول الله الأمين وعلى آله الطيبين وأصحابه الأخيارين وعلى من سار إلى نهجه على نهجه إلى يوم الدين أما بعد عباد الله إن الله يطالبنا بعبادته وحده ولا نشرك به شيئا حتى في محبته وبغض لأجله أرجو فون الله àtọ̀rọ̀ àlékún ìkẹ́gẹ̀ fún ìṣẹ́lá muhammadin sallallahu alaihi wasallam anábì sọ fún kan náà tàbí jọ kan mu'ad bin jabal ó ní ya mu'ad ó ní kuntu ridba nabi sallallahu alaihi wasallam mo jókòó lẹ́yìn anábì jọ kan anábì wọn sọ pé ya mu'ad atadri haqqa Allahi ala al-ibadi wa haqqa al-ibadi ala Allah so mẹ́tọ́ ọlọ́run lórí èèyàn àtẹ̀tọ́ èèyàn lórí ọlọ́run ah, قال حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا حق العباد على الله أن لا يعذب من لا يشرك به شيئا آه ẹ̀tọ́tọ́lọ̀ ní lórí ọmọnìyàn ó náà ní kó mọ́ sí nǹkan mí pẹ̀lú ọlọ́pù kí ní jẹ́bẹ̀ ọlọ́run fẹ́ gba gbogbo ọ̀sẹ̀ ní àti pátá yányán tí ò gbọ́dọ̀ sẹ́kùn kankan jẹ́kùn nìkan ló wà mẹ́ tó bá ti jẹ́ nǹkan àjọsìn ó sì lọ́pọ̀ jẹ́ pé kéèyàn gbọ́ pé wọ́n takòtọ́ lọ́n bì kan kó ní èyí ọmọ sanná lẹ̀ pé mi ẹ̀ ń takòtí Allah lórílẹ̀ bọ́lá ti fẹ́ ká wà nù by nature kéèyàn fẹ́ràn kan lódodo bí ìdè mọ́rí náà nature kéèyàn spontaneously èyàn kàn react sí kéèyàn fẹ́ràn lódodo èyàn kàn sá ẹ̀ ń takò kínní bọ́lá búyàwó èèyàn lápẹ̀rẹ̀ ojú ẹsẹ̀ ní ah, nǹkan ọmọ ẹ̀sìn yẹn bọ́ bá ọmọ ìjẹ́ òbí ó fẹ́ mọ́ sọ pé ah, ah, ẹ mọ́ nà bẹ́ẹ̀ ọlọ́run fẹ́ kó jẹ́ pé gbogbo eléyìí ohun subhanahu wa ta'ala àwọn ẹ̀dá ẹ̀ wọ́n ní irúfẹ́ bẹ́ẹ̀ sí lára ni àdánwò tí wọ́n bá wa lọ́dọọdún àdánwò pé ọlọ́run ní tàtàdù samawati ẹ̀rí sánmọ̀ méjèèjì ọ rẹ̀ wàálùkọ́ bìl abdìrọ̀ wá sí àǹtẹ̀ ní ìdàbíkùn ọlọ́ni òun dá sánmọ̀ lójú tó kò lóko ẹyọ kọ̀ọ̀kan bá wá jẹ́ méje lọ́bà lọ́wọ́ ni sánmọ̀ yìí o wọ́n ń gbin wọ́n ń crack wọ́n fẹ́ bínú wọ́n fẹ́ já torí pé nìkan wà lórílẹ̀ tí ń sọ pé òun ọmọ ọlọ́run àti wípé lágbájá ọmọ lágbájá ọmọ ọlọ́run ọlọ́run kẹ́límọ̀ yìí ó bí sánmọ̀ nù ọlọ́run ti sọ pé gbogbo nǹkan páláwátá tó ń dá ní sọ̀rọ̀ ní sèse ẹ̀yìn fún wa lákìn látàpọ̀ hó na tàbí àhó ẹ̀yìn lẹ́yìn onígbà o àwọn ọlọ́run bá gbọ̀ tó láhàkọ́. tó bá wá rí bẹ́ẹ̀ inú àwọn àdánwò tí máa ń bá ẹ̀mí tí máa ń tẹ́ chẹ́kì ẹ̀sìn èèyàn ó lè ti máa ṣẹlẹ̀ lọ́dọọdún gẹ́gẹ́ bí mùsùlùmí àsìkò kó wá wọ́n kàn ní àwọn kó láwọn kóra àwọn jọ pé ọlọ́run bímọ àwọn afẹ́ celebrate ìjọ tí wọ́n bí historically ó rọrùn

àbí wọ́n lè sọ fáwọn èèyàn wípé kún mú ọlọ́lọ́run mi àti ìyá rẹ̀ yàtọ̀ sí èmi ọlọ́run kọ́ọ̀rọ̀ tó bẹ̀ hànà tí ó ní ìtòbẹ̀ ọlọ́run gbogbo tó ní kí n sọ fún wọn nìkan mo jíjẹ́ o yóò tún máa wá àwíjàre àwíjàre àwíjàre kó tó sọ pé ń kúntù kúntù láhó fákọ̀dì àlìntà tá àlàmù máa fi náfàbí wà láà àlàmù àfihàn ọlọ́run ti bá sọ bẹ́ẹ̀ fún ọ ti mọ ọlọ́run fẹ́ kí agbóyẹ tó sọ pọ́lọ̀ wọn bá bí mọ́ ọlọ́run bá ti ọlọ́run bẹ́ẹ̀ kámọ̀ pé òkú ti dé ìyá ọmọ táwọn níjọ́ tó ra wọn lọ́kùnrin àti lóbìnrin ọlọ́run parí pé ìró ìdùnnú dé lónìí o ọlọ́run sọ náà lábùṣọ́ làwọn ẹ̀yìn bí yàn bá ní ọlọ́run mẹ́ta lọ́kan ni ọlọ́run ó ti di kèfèrí ọlọ́run sọ wípé kọ̀dí sábàrọ̀ lẹ́bí ọlọ́run ni àwọn tó ń sọ pé ọlọ́run ọba ọ̀kọ́lù sákọ̀dà lọ́hùn ni ni a ọmọ kan yẹn ìtẹ́yìn ó tún padà mú at the end of the day mo tí mo lọ́mọ tó bá tún wá jẹ́ bẹ́ẹ̀ kí ló dé tó jẹ́ pé èyí ó sa àwọn tó wù yí fúnra yín ẹ wá ti nǹkan mí sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ní àrùdákún záàlìkà zọ́nùkún bi rabbikum àrùdákún irú tẹ́ ń rú pọ̀ ọlọ́run bá yẹn ó ti ṣe yín ni wọ́n wá ń wọ́n bí bí lásìkò yìí kódà pẹ̀lú submission apá kan nú àwọn tí ẹ pé kèfèrí lòun náà bó náà bá kú sórí ẹ̀ òun náà tún sọ pé ara ṣe ìfàyẹ̀ ò sọ pásìkò yìí ni wọ́n bí mùsùlùmí yóò wá sọ kíní kan mọ́lé yóò wá ní gbogbo ọdún tó bá bá ní láyé káwọn ọmọ sínú ni wọ́n ń ṣọ̀sùn wọ́n ń ṣe yọ̀ wọ́n ń ṣe ogun wọ́n ń ṣe kankan náà ò ṣe yẹn rí wọ́n ń pa ó gbà pé rí àwọn ẹni wọ̀nyí ó bẹ́ẹ̀ ọlọ́run ti sọ pé innal ladhina kafaru min ahlil kitabi wal mushrikina fi nari jahannam khalidina fiha wọ́n àtẹ́lómi ó tó sófò ń bẹ̀yẹn ó tó ní àwọ̀lá ẹ̀wọ̀n fi àbàdá wọ́n tó ní ìdí àbàdá lẹ́yìn khalidina fiha alọ́mọ ṣe wá lẹ́ ẹn tí ó ráre láyé àtìláàkẹ́ àmà fúdí ilé nǹkan ó tún wá jẹ́ kíṣẹ́ àwọn náà ọgbọ́ nínú bíbélì wọ́n ti sọ pé kèfèrí nìwọ kùránì sọ pé

so èyàn gbọ́dọ̀ sọpọ́lọ̀ bímọ àwọn tó bá sì ló bímọ àgbọ́dọ̀ bá wọn celebrate èyàn agbé kìíní kan agbe rẹ̀ yóò lọ ṣeré ní agbé kìíní fọ́tò Father Christmas tí ó agbé nígbàtà kéré ọlọ́fún ìjà bí wa irú àwọn skul lọ rẹ̀ so a bá kí ló dé tó wá ń tì yín lójú láti sọ pé mùsùlùmí ni mímì ṣe Christmas bó ló ṣe tìyàn lójú ẹ̀ قال الله عز وجل إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون àwọn tó sọ pé gbogbo bí náà sọ pé mùsùlùmí ni mí láàrin ewu ni kí wọ́n rí yàn káṣẹ̀ máa béèrè pé ayé ìmọ̀sìn nǹkan ti ṣe èèyàn dájá àtúnṣe ìbìyàn léèrè pé jẹ́ mùsùlùmí ni ọ́pẹ́ ẹ̀dá ọ̀gá ó sì bí ní rúpẹ́ burúkú yẹn èèyàn kankan ò ní wà lùjẹ́nà annahu la tadkhulu al-jannata illa nafsun mu'mina àmọ́ jẹ́ àfẹ́ hadith kò sẹ́yìn tí ó wà lùjẹ́nà àfi ní ń táwa yìí àfi mùsùlùmí abẹ́lọ́n rabbana atina fi dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar qumu ila salati